ikú bàbá yèyé kábíyèsí adéyẹmí lámìdí may your soul rest in perfect peace gbogbo yín lè mọ̀ pé ọba yìí kò ṣọba yẹpẹrẹ ẹ̀yin náà mọ̀ ẹ ṣàjọ ọkàn yín wọ́n ní arọ́ba fín lọ́ba ń pa èmi ò rọ́ba fín o tó bá ṣe wípé àdúà ni mò ń ṣe fún yín lọ́jọ́ tèmi pé kọ́lọ́n tẹ́yìn sí afẹ́fẹ́ rere gbogbo nǹkan tẹ́ fi sílẹ̀ ọlọ́run ní jẹ́ ó dìbàjẹ́ àtọmọ ni àtowó ni àtúndúkìá ni ọlọ́run ní jẹ́ kó dìbàjẹ́ even throne yín kò ní dìbàjẹ́ lẹ́yìn tẹ́ filẹ̀ tán ibi tí mo wá lọ lélẹ̀ fún gbogbo àwọn ọlọ́gbọ́n ayé nítorí pé kí ni ẹ̀yin kan ti run faster than your shadows àmọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀sìn àkókò yìí mo tún wá appreciate ẹ̀sìn jù ju tẹ́lẹ̀ lọ mo ní alhamdulilayi fún yẹn tó bá jẹ́ pé ayé john ni according bí àwọn àgbàlagbà kan ṣe sọ àwọn tó mọ àṣà àti ṣe yorùbá wọ́n ní irú ìyàwó wọn báyìí ṣóyé yín wọ́n ti di ìyàwó kábíyèsí for life even after death àwọn ò mọ̀ gbé ní palace ọba yẹn ni ọba yẹn pé ọba yẹn máa ní special palace tiẹ̀ lọ́tọ̀ wọ́n máa gbé ní palace ọba yẹn tó jẹ́ pé àti jíjẹ àti mímu kò ní wọ́n wọn mọ́ despite their age àmọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀sìn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀sìn ẹ̀sìn ti ń ká àṣà kúrò ẹ̀sìn ti ń ká àṣà kúrò òun ló fi lè sọ fún yín pé irú àwọn ìyàwó yìí ń sìn wọ́n ní ẹ lè fẹ́ wọn nígbà tó jẹ́ pé ọba kú tàì kú ẹ ti ń béèrè lọ́wọ́ ẹ ti ń béèrè lọ́wọ́ wọn nípa àwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó ọba dúkìá rẹ̀ ni ogún rẹ̀ ni wídò ọba ni wọ́n ń rìfẹ́ wọn sí wídò no matter how young they are wídò ọba ṣì ni wọ́n jẹ́ àwọn náà ọlọ́gbọ́n ayé náà nílùú ọ̀yọ́ nílẹ̀ yorùbá lápapọ̀ wọ́n sọ fún yín pé wọ́n lè ní ọkọ mi o ṣùgbọ́n kì í ṣe nílùú ọ̀yọ́ ó wá yẹ kí ẹ̀yin tẹ́ ẹ ní ọpọlọ bí mo ṣe ń sọ̀rọ̀ kátàkátà yìí ó yẹ kẹ́ ẹ lè béèrè lọ́wọ́ ara yín pé why kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn kò ti bí lu ọ̀yọ́ ni ọkọ wọn tẹ́lẹ̀ kí ló dé tí wọn ò lè ní ọkọ ní ọ̀yọ́ ló wá dífá fún yín pé tẹ́ bá papọ̀ mọ́ ọ̀rọ̀ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣà àti ìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìyàwó yìí ti di special women wọ́n ti di special women àwọn ìyàwó yìí wọ́n dá lẹ́wà wọ́n dá níwà ọwọ́ ajé àlàáfíà ẹ̀mí gúngùn sì wà lára wọn àwọn ìyàwó yìí gan wọn èé sí àwọn èèyàn yẹpẹrẹ wọn they were specially selected and I know you people will agree with me ìbùkún wà lára àwọn ìyàwó yìí wọn èé ṣe fún èèyàn yẹpẹrẹ nǹkan tó mì nìyẹn wọn èé ṣe fún èèyàn yẹpẹrẹ ìwọ tó bá fẹ́ jogún bàbá yìí lẹ́yìn ikú rẹ̀ lórí àwọn ìyàwó yìí ìwọ náà gbọ́dọ̀ jẹun tẹ́lẹ̀ kùn kìí ṣe wọ́n ní ẹgbẹ́ ọba lọ́ba ń wọ́tọ̀ ẹgbẹ́ ọba lọ́ba ń wọ́tọ̀ ẹgbẹ́ ọba lọ́ba ń wọ́tọ̀ ẹ̀yin náà jẹ́ ká wo history àwọn ìyàwó ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ ká wo ẹ jẹ́ ká wo lẹ́yìn ikú wọn what happens what happened bóyá àwọn tó bá fẹ́ wọn rí dàbí wọn fẹ́ wọn ẹ̀yin náà ṣì wò so ìwọ tó jẹ́ pé just ordinary masses ni ẹ́ o kàn rí pé beautiful women o dẹ̀ rí pé wọ́n ní dúkìá kan àbí méjì àbí wọ́n wà intelligent o bẹ́ẹ̀ lù ú be careful fún àwọn ọlọ́pọlọ mò ń bá sọ̀rọ̀